مسلم كتاب التوحيد كلا باباواني محمد بن عبد الوهاب لون كبا اسمه بلا لسه الله بن لبيج كان باباوا الشيخ صالح عثيمين رحمه الله هو في شرعه هو كلا يقول لون كلا بين قواعد الجاي الاسلام مله سعودي wọ́n fi ní kó jókòó lórí súnà lónìí táwọn náà bá mú olóòpẹ̀lú ògùn ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ mọ̀ pé àkídà náà ni aslu òun ni foundation Islam tó bá ti dúró gbogbo tó bá máa lé lórí ògbò tó bá ti wọ́ ọ̀rọ̀ Yorùbá sílẹ̀mẹ̀rún ṣe amókun ẹ̀rù ẹ̀wọ́ olókèlè ń wò ẹ̀wù sálẹ̀ gbogbo táàkì náà bá ti wọ́ gbogbo ní ìlànà ilé máa wọ́ náà ni wọ́n fa gbogbo àwọn ìmọ̀ tá a máa rí nǹkan nǹkan tá a máa wá mi ọ̀sọ̀rọ̀ mi ah, ah, kí ló ń mẹ́tọ́ pé ní Islam báyìí kò sí nǹkan kàájú pé àkídà rẹ ti wọ́ lọ. bí ilé bánáwá ni gbogbo ìtún yẹn nígbà tí foundation ọ̀dá ìpínlẹ̀ sí wó ti láàyè nù ó di wà bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti wà sọ́kọ́ kéde àrẹ bá wọ́ ọ̀rọ̀ rẹ̀ ó ní agbára àfààní ọlọ́run ó di wà tó á gbìyànjú láti pé àwọn ẹ̀kọ́ wà yìí adẹ́múlò lẹ́yìn náà àwọn steps márùn-ún ká máa tẹ̀síwá ikú àwọn afáàní òní ń pè ní ìmọ̀ ìkárí pé àmúlò gbogbo ìgbà wọ́n ní alẹ́ ilmu and tesmao wọ́n náà ní ká máa tẹ́tí bọ́rọ̀ bó ti ń tẹ́tí bọ́rọ̀ yìí nígbà ń pè ní ìmọ̀ náà ká máa gbọ́ bá ti ń gbọ́ ثم ماذا لينا في أن تحفظوا ما تعون دار نسيو كوا حصولي أما اللي كبس هو اللي كبس جاري اللي كبس أم أرين ثم ماذا لينا في أن تعملوا بما تحفظون كوا حصولي كوا put into practice in fact it put into practice ni yóò mú ìkànnì ẹ̀dúrà agbára alágbára ẹni lójoojúmọ́ wọn ni ثم ماذا lẹ́yìn náà kí ni ó ní wa àázámù ha ọ̀gá gbogbo ẹ̀ àǹtí kọlísìn fi máa tẹ àmàlò kẹwàá ní eclas kẹtì gbogbo jẹ́ ìtì tó tọ́lọ́n kẹlẹ̀ bá jẹ́rí ẹ̀ sọ à ń bẹ̀rẹ̀ àǹtí tó wọ́n àwọn ẹ̀kọ́ sàǹkọ́mọ̀ ìkí sá múlò lẹ́lẹ̀ ń kí àwọn yẹn sí eléyìí náà ni lábẹ̀rẹ̀ àǹfààní ẹ̀ láyé àti lálùkìyàmà ẹ̀kọ́ tí à kó máa pọ̀pọ̀ kó máa so nǹkan mára kó máa lo káàkankan ogun mẹ́rin abalik abáni asálìsà àbí ìkúbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ àbí ìjọba asálìsà ẹ̀kọ́rẹ́ kẹta sí masáìl àtìkà kìsìrì rúkà tẹ̀máìm kìsìrì tiwala wani asálìsà ẹlẹ́kẹta àmì àbí ìsàlásà ثاني أمان كمان كأيات الرقى الشمامة التولى كلها من الشرك بقوة النية بوني من غير استثناء لا يوقع كان لم به الرابعة على قائمي أن الصلاة كلها من الشرك من غير استثناء ظاهر كلام وحتى رقى بكو وصفقا وهذا في النظر أما هو يفنيه لأن الرقى ثبت عن النبي صلى الله عليه وسلم الرقي هدف الرقى هو في الهدف وسلم أنه يرقى ويرقى ما في رقية فيه وجه ما في كنا لكنه لا يسترقى كيبر كيبر كيبر فيه قال لا يطلب الرقية كيبر كيبر كيبر رقية فيه فالإطلاق بالنسبة بالراقي في النبر بالرقى لرقى لقوا قولكم كي رقى كني بشاقي الدعاء لما يسي لنفس القرآن أخاني كسابرون به أصدق المؤلف رحمه الله أن الدليل وخاصة منها ما هلا من الشرك أطاف فسواج هو كنوا ولاي فكري ومن بديه في شركني من ذكر التمائم àmọ́ nípa kúndé táwọn ìmọ̀ ìmọ̀ àfà alára ìdìmòhóró sí ìnẹ́bẹ̀rẹ̀ àìdàn òun náà ó ní òye wà á máa alára ìdìmọ̀sọ́dọ̀ sọ̀hí fàṣọ̀hí àmọ́ lórí láàyè ti imam abdullahi sẹ́yìn abdullahi bin masoud ìtú sọ nílẹ̀ ní pé benin gbọ́dọ̀ tí wà lá fàṣọ̀hí wà nínú tí wà lá fà iya ṣirkun ìdíjìnà ìsìlẹ̀ náà òkà ogun táwọn èèyàn fi sọwọ́ eléyìí ṣírìkù ni ìgbẹ́rẹ̀ ìsìsì náà láyọ̀ kálẹ̀ ń أن رقية بكلام حق من العين والحمى ليس من ذلك كانت رقية فوية يعني كانت رقية فوية يعني تلقى عدوى لكي يديرها من غير بكلام حق لبدأ ردوده min aláìmù fún àjẹ́ wọ̀húnmá àti gbóná pàlẹ́sì mi kò sínú ẹbọ ó díwà min kalami haq gbogbo báàtìl gbogbo o báàtìl yìí tí mọ̀túnmọ̀ tó tẹ́rọ ni ذلك مجهول الذي لا يعلم أنه حق من باطل كان بلون سوان بكي بادي لا متماري قال يا بيارون للينا أقبل عنوانيك والمؤلف رحمه الله تعالى أخذ العين والحمى أخذ إسنادا أخوى محمد بن عبد الوهابي أيو أجيان لنبه أتبونا لك تلوك إفراتي يقول رسول الله لقول رسول صلى الله عليه وسلم لا رقية إلا من عين وحمى فإنك في رقية àfi níbi àjẹ́ àbí ti ìgbóná ولكن الصحيح أنه تشمل غير ما تصحيح ما يتفت لأنه كي أقومي سنو غبي سيري ما زي سيري فيا يعني سيروك يا غادي بعديه ودي كذي عجاني كافي ما يرى ذلك ودي وان الخامسة فلا كانوا أن التميمة إذا كان من القرآن فقد اختلف علماء شايت كندي هذا نفس القرآن اللي كان يوقف إنه أحد واحد سنة مثل اللي كان يوقف إنه أنا فاطنوية هل هي من ذلك أم لا طبعا نيبو أبي كل شيء نيبو أم قندي سما سما أم لا أبي شايت آه نفس القرآن نكاني وسنجا من جبالو àwọn àfáàmì ní kò والله تعالى أعلم قول ذلك إشارا إليه التميمة المحرمة أي كسن وكن بتاتليه سبق البيان على هذا الخلاف العين لي جاي العيسن والأهوت أميت في الداج كنت في الداج مذهب مسعود هذا ماذا ابن مسعود أن العقل وعدم المشروعية هنا نكي يتجب إلى أنك كسيرف كسيرف من الشريعة حتى يتبين ذلك من السنة حتى أبدا حارية العيوة تجنبات السنة خاصة تقو صابهم بالوقوف هذه الطريقة كانت تقو صابهم بأراو السادسة ولا كفى نتهلك الأوتار والدواب نعم àwọn oúnjẹ mi ọdún wọn wá takú lẹ́sìn Qur'an láti dúwé aláṣekọ̀ sí o àwọn ẹbí máa tó dì fún mi kọmọ lọ́rùn àwọn afúlámi ní kò tó burú lè takú lẹ́sìn Qur'an nìkan ni àbí àdúrà àdá pé àlùmí Islam ló kọ́ wa ó di ojúkọmọ lọ́rùn àbí dáàbà lọ́rùn àbámi àti nàkàlẹ́ bí ìgbà òtí hàn kọ́ báwo náà sì sọ pé onínàzìmí al-Qur'an máa wà ṣùgbọ́n wà rahma al-mu'minin abdullahi bin Mas'ud sọ pé àfáàgbà náà wọ́n ta àwọn asọ́rẹ́ ni ní ara ọ̀ tó bá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí bí ṣe alábì ṣe ó ti sínú omi ni fún yàmù àbí nínú yẹn ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum nínú yẹn àyíkò lọ́jọ́ máa ṣe àyíkò lọ́jọ́ sàlá fún yíò ní ẹ̀rẹ́ ẹni bá ti gbọ̀n pamọ́ bá wọ́n bóde ojú rẹ̀ máa àwọn kankan sínú ẹ̀ ọwọ́ di yẹn aláṣẹ láti fún yíò ní adébí àyíkò sí ọmọ fẹ́ sọmọ ẹni bá ti gbọ̀n pamọ́ bá kọ̀ mí kọ́ fún yín nù ọwọ́ di yẹn bó ṣe lọ nìyẹn so the best thing gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pápáwí ahawat ní ìjìyàn sílẹ̀ ó dí wa wallahu ta'ala alam àmọ́ kí ni má pọ̀ ní ẹ̀mẹ̀ completely bí ó gbà sára gbogbo tó táwọn afọ àbájú ní àlọ́rọ̀ ẹ̀wọ̀ ọba kọ́hìn ìwòsí gbà àwọn tí wà ní kàkúrì lẹ́yìn àpò yìí ó di pé haram ni ṣírkì ni ó mẹ́rin lábẹ́ àlejò bí máa lọ sí wáàzí mẹ́ àfá àtọ́kì ní khalifa yẹn ọwá wá wọn kíra wa ẹlẹ́sì wá sùkúrù níbi wa tó ìbéèrè kẹtùkúrò náà ni pé kí a lè mú ọ̀n tú bá ní bẹ́ẹ̀ ni àwọn afáàní àkàlẹ́ lórí ẹ̀ àti pé àti pé ti mú rẹ́dùlà àbúrà àti ṣé gómìnà lọ́wọ́ ìṣúná àkáàf nínú bọ́lá ti jábẹ̀ bọ́lá sábà ilẹ̀ pé àwọn àyà yìí aláwọ̀mọ̀ fàtẹ́rẹ̀ sàmà wàtò ọ̀lù bá àwọn afáboyún tí wọ́n wà nù oyún tí wọ́n mú lọ́sùn tó bá fẹ́ bí ma ọlọ́sọ̀rọ̀ àmà ti gà ní rọrùn ìmọ̀lá ń sọ́jọ́ sínú ẹ̀ ó di ó lè mú ìsinẹ́lẹ̀ lọ́dọ̀ sí nàálì lẹ́bi ọlọ́ọ̀dọ̀ wọ́n sí nàálì sọ pé tí wọ́n lè sin nǹkan mẹ́ta tí wọ́n lè gba omi òjò tí ẹ bá ha àyà Qur'an ni tí ẹ bá gbowó lọ́dọ̀ ìyàwó ẹ̀ títí ra oyin tí wọ́n mí ìsèpapọ̀ tí wọ́n mú ọlọ́wọ́ fún níwòsàn mọ̀ kó fún nípa sẹ́dínà àlè ó ti wá mú lọ́wọ́ tí wọ́n á bí lọ́ọ́ mi mú àṣàlàyé pé àwọn àǹfààní kúrò rẹ̀ nù olùkú máa kọ́ ǹdẹ́mẹ̀ báwọn èèyàn ti kọ́ ǹdẹ́mẹ̀ kọ́ ní àǹtàfà yìí ni o gúnmí gan tó wí ni o ó di ọmọ àwọn ọgbẹ́ nǹkan táwọn àfà wí ni òdì àwọn òsì àwọn ìta àfà àwọn ọmọlé kí ni wá ìta wà máa ń sọ ní tí àwọn àfà bá sọ bí ìtumọ̀ láti fatuwa ọmọ ti fatuwa kan fatuwa dá àmú orí fún àfà àsọmọsọ òdì tó bá kọ condition sí èfìsì fatuwa kí aláfin yẹn méjì yẹn mẹ́ta ní nàìjíríà sí èfìsì fatuwa òdì wa mo ti rí nìyẹn tó bá gbé kí ìdájọ́ nǹkan báyìí ní nǹkan báyìí ní ìta àríkà ní kéde ní tí àwọn òkúrẹ́ láti sọ pé fatuwa wà ní ìgbà àwọn ajẹ́kẹ̀ láyà bẹ́ẹ̀ máa ṣe fatuwa ṣe pa àrà àmú gẹ́gẹ́ ó di yíyá fáwọn afẹ́n ọlọ́wọ́ fún yín sòrò náà mi kí o gbọ́dọ̀ rọ̀. gbọ́dọ̀ sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ní ṣọ́ọ̀ṣì ní oúnjẹ òde ẹ bá rí sígbà tàwọn ní kí ní oúnjẹ gbọ́dọ̀ yẹ kọ́ ìbá wọn sí ìlú bí awọ tí wọ́n pa ni. mo ní awọ tí wọ́n pa tí wọ́n wú lọ́sọ̀ ló ń ṣe pé àwọn òbí tó wá lóko yáyà fún ẹ̀yìn ọdún ilẹ̀ àwọn òbí sígbà tí wọ́n wú. sígbà ń fi awọ pa ọ̀ kí ni ìyàtọ̀ rẹ̀. ó ní àwọ̀ fún àrùn ìdọ̀tí àrùn àwọ̀ fún àrùn. torí ẹjọ́ àwọ̀ yẹn wọ́n fi prevent wọ́n máa bàjẹ́ ni àmọ́ nǹkan tí wọ́n ní ìfún ní èlì wọ́n bá tún délẹ̀ wọ́n sọ mo fi fún yín ta nígbà tí àlàyé ẹ̀fún yín lórí ta chọ́ọ̀tì kan tó lè kọ́ sílẹ̀ mùsùlùmí tí wọ́n wó chọ́ọ̀tì yẹn àwọn mùsùlùmí wó chọ́ọ̀tì yẹn ọ wá kú bí kúkúrìtì yẹn tí lè gbọ́n pásọ̀ yẹn àṣà àti wálé ìgbìmọ̀ pé ẹwú bẹ̀rẹ̀ nígbà tí ìwú bẹ̀rẹ̀ sí ìwọ̀n gan o kankiri wọn fi ti bẹ̀rẹ̀ fún òríwó àgbà tí wọ́n kó igi tí wọ́n kó lé tí wọ́n fi tó ń dáná sí i iná ẹ̀ wá jó ìgbà yẹn wọ́n wọ́n ti wá ń bẹ̀rù kíkọ́ wọ́n kò síbẹ̀ máa kì sí náà sí yìí abàdà máa kì sí náà sí ẹ̀mẹ̀ wà ń bẹ̀rù gbére ni ó di inú ilẹ̀ mùsùlùmí ni wọ́n mùsùlùmí high school ó di wọ́n so oúnjẹ náà ni láyà gbogbo ẹ̀ fẹ́ fún mí ni ó ti láti yín àbí sáà ti fẹ́ yín àti abdullahi bin mas'ud nínú àwọn sàhábà àfáàní nítorí yẹn fún wa rí pé níjọ́gà ẹnìkẹ́kọ́ hàn ní ẹnìkẹ́kọ́ hàn ní ẹni mọ̀ sí jọ nígbà ìjọba àpàlákọ̀ ní ìsìn yẹn ó di kí ní ìsìn o ó di jẹjà pátákọ̀ sí ara ní bébí mẹ́lá ìgbà kan kí ní báyìí ní kí ní báyìí ní àmọ́ ní ìsìn pátákọ̀ sí ó di jẹjà ó ti kí lọ́rùn ní ìsìn ó di ìgbàgbọ́ tí ó tàbí ẹ̀nà tí ó rí mọ́ láti ṣẹ́dá bláàbí náà sọ́ọ̀d ó ẹnìkan tó rán ni kéré ìgbà ọwọ́ agun igi nìkan igi wa kọjá àbí rẹ̀ ẹsẹ̀ rẹ̀ wá yọlẹ̀ ibi ojúgun rẹ̀ báyìí wá yọlẹ̀ ẹnìkan ah, ah, ó ojúgun tó wá tẹ́rí báyìí ọwọ́ ara ẹ̀rìn wọ́n tí ẹsẹ̀ abdullahi ló fi rẹ́rìn ìnà sáka abdullahi akọlù ìndàláì ní jẹ́bà lọ́wọ́d ẹsẹ̀ abdullahi tó fi rẹ́rìn ó tẹ̀wọ̀n ọdún ọlọ́wọ́ bá di òkè òwòd lọ ó di wa abdullahi mọ́ masudi asan lani àdín tí bàbá yìí sọ àwọn bídí àìpé gbogbo ogun ọkùnrin àwọn jẹ́nu máa ṣe zikiri kọ̀kọ̀ tó bá mú yìí kí mẹ́mu dáhùn nígbà wáyé Abu Musa al-Ash'ari asáàgbà nínú àkọ́ni kira anabi ma lọ anabi ma gbọ́ filawa rẹ̀ anabi ma lọ kún lére anabi yọ lọlọ sí ní abu musa abdullahi bin kais ló jẹ ní abdullahi ma kais mọ wà lẹ́yìn kùlẹ̀ yín lánàá tí mo ń gbọ́ filawa rẹ̀ anabi yìí mi ò mọlé yín lọ́sàn mo da yín náà lé yín mà lálẹ́ ó ní ya Rasulullah bóòlù ṣe dé mọ́lẹ́ ṣe dé mọ́lẹ́ sàn bóòlù ṣe dé mọ́ lálẹ́ anabi ni mo máa tẹ̀sẹ̀ òun rẹ̀ ni mo ti ń gbọ́ filawa rẹ̀ ìwà tẹ̀sẹ̀ mo wá kó fún alkur'an ni ya rasulallah wallahi mi ọba ni balohun báyìí balohun báyìí àbí balohun báyìí anábì kan kò sí ti mazamir daoud anábì nínú ohun daoud anábì daoud ni kíọ́nà rí da ọlọ́run fún ọ abu musa lakari abu musa lọ wọlé láti bá bàbá kí wọn sọlá wọn bá wọn fún kóra wọn jọ wọn ti la ilaha illallah ọgá wọn lọ pé ọdún ẹsẹ oṣù lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ المشركين آه. مجاعين ما عرفت لا يا نبي سلام اللي طلع منين الله قال له كنا ابن ابن مسعود ممكن ابو عبد الرحمن ما ادري به هو عبد الله بن عباس واو واو ما بلد وانا عبد الرحمن زي جاليني يمكن انا موريتي اللي من دوبه ما دوت ام سيدنا عبد الله عبد الله بن قيس يعني ابو مطلع عشري عبد الله بن عباس wọ́n ti dúró ẹnu ọ̀nà sínú abdullahi bin masoud bájáde wọ́n ní ọ̀gá mo rí kiri kan ní ìsinmi àti rà ní kí lórí mo láwọn àti kóra wọn jọ tí wọ́n ti tọ́kan ní wọn sọ pé ẹ̀sẹ̀ aláwọ̀ fún hundred wọ́n sọ aláwọ̀ fún aláwọ̀ fún hundred wọ́n lọ láwọ̀ hundred ah ó ní kí wọ́n sọ fún ọgbàni àà ah, ah, al'umma muhammad kọwọn sàbí sí wà láàrin àwọn abó oúnjẹ ànílò títà àti ya mú ọ̀nà kanu báyìí ẹ̀rọ jẹ́ ìpínlẹ̀ mẹ́sìn àlẹ́bì lọ rí èyí ẹ̀sìn àlẹ́bì sí ni èyí ẹ̀sìn èyí ọ̀kọ́mọ́ ní àníyàn wá dà ó láì mọ ẹni tẹ́mi rẹ̀ dá ẹni sẹ́rù ní wọlé báyìí dáadáa ẹ̀sìn tó bá bá sọ̀rọ̀ ní ìsìlámù yìí èyí tẹ́yìn sí ilẹ̀kùn kanu ni lẹ́sí fúra yìí ó di ewa bí wọ́n tó máa kúrò àwọn ọjọ́ gbáhùn sí àtàlájù mẹ́ta pé ìrégbè mi ó di mo sọ ọ̀sẹ̀wé yẹn bí wọ́n tà mọ̀ láti dáàkì nígbà kan mo ní bí ẹgbẹ́ ìgbà ìgbà the way of innovation mọ̀rọ̀ yẹn wá ń bẹ̀ ó di ewa àbúrò àbúrò masoud yẹn ló wá pé gbogbo ẹ̀ fúrata àti nẹ́sì kùrán ni ó di hours ní kí ẹ̀ káàkì ìdí ẹ̀ ìtìsínà kí ẹ̀ káàkì torí o ti ẹ̀wọ̀n lásìkò ti wà yìí kí akẹ́lẹ́ àwọn tó wọ́n hàn tún ni àti ẹ̀yìn ẹtí máa tú oúnjẹ kan akọ́ náà ọmọ wa nígbà yìí ọlọ́run mọ̀ tí wọ́n tún lọ́jì pẹ̀lú ẹ̀ ó bá rí pé ó délé lọ́wọ́ rí pé lẹ́nu ọ̀nà lé wọ́n hu lẹ́rẹ̀ ṣe lè ló náà bá wò ó bí òun ló bá ọ̀bẹ ń bẹ̀ ó ti yọ gbogbo ikú ọ̀bẹ̀yẹ wọ́n á wí pẹ̀lú oúnjẹ wọ́n á wí ó bá yọ wá yọ wá bá mi pé báyìí báyìí báyìí tó ń lẹ́nu ọ̀nà léwu ni máa ní kọ́ lè fìfẹ́ tó sí kó súná bẹ́ẹ̀ ló bá lè fìfẹ́ ló bá súná àbúrò ká kò kàkà bá sọ sínú odò. the same thing wọ́n tún wà lè mọ ẹnu ọ̀nà kitchen tí àwọn ẹgbẹ́ wà nù kitchen àwọn ọmọ wíwá bí ẹ two minutes ago ẹbí bá Ramadan yìí but the same thing wọ́n á ní kọ́mọ́ súná kó mu wá kí n tí o ayọ̀ rẹ̀ wá já ọdún bá tu òbí nàkan wọn sùn nínú wọn ní ara o àmì ìrìn ni mo wà lákùn ẹ jẹ́ báyìí sùn pé òní na ẹ mọ́ tu àmọ́ nǹkan tó mọ́ di ìṣẹ̀lẹ̀ mú láàpù mú wákè yìí dáàmú ajá ìwé ẹ̀wò nǹkan tí wọ́n ó ní ebí ní máa ṣe nì ọ̀bẹ ni wọ́n yọ gbogbo èkú rẹ̀ kiri láàrọ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbé àmọ́ tí wọ́n dé mọ́nu ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan abúgbò wọn yẹn máa ṣe ni wọ́n máa sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́ọ̀bà ọlọ́run wọn ni kò ní fura wọ́n ti wá símẹ́ǹtì ẹ̀ mọ́lẹ̀ yẹn símẹ́ǹtì tí ó fún fún òtútù ní o símẹ́ǹtì kankan níwájú ilé mi ní ìsìlẹ̀ mẹ́ta yìí ó di wa kọ́lọ̀ ọmọ mọ́tò máa dábọ̀ ẹ̀bọ̀ wa náà gbàdé àtàdé sàálà kẹfà àna tààlíkà àwòtár gàdàwà an ayin min zalik kí ẹ máa sọ àwọn okùn àbáwọn irin àwọn àgàkàmá ẹran àwọn ìpínlẹ̀ kọ́ àwọn ojúkú ní mọ́bà wo àwọn ẹran yẹn oní ẹwà ní ẹ̀bọ ó di wa oní ẹni pé táyé jìnà shirk oní ẹwà ní ẹ̀bọ asáàbì á àbí kìndìn afá òun fẹ́ ṣe àtìkọ́dìmẹ̀ dára fi àsùwákì fi àwọnà fi àkírà حلقة من ní nihad ó hàn nínú àwọn ọjà tó ní ta àwọn alékúlẹ́jà àwọn gbẹ̀yìngbẹ̀ yìí àwọn òkà àbí àgbékọ́dún gbékọ́nà nínú àwọn tó mọ́ pẹ̀lú pápá pẹ̀lú orí pápá يقولون أنها تنفع من روماتيزم wọ́n ni ẹ ìmọ̀ ẹ̀sáǹfà ní kúndùn mọ́tíbìnì wọ́n ní ìmọ̀ sí ogun mọ́tílìm ọba ti sún ní ìmọ̀ra ẹ̀zà àmúnà annà ní ìsàn ìzà wọ́dà àlà abdìbì nípa súnmọ́ nípa fi tẹ́jọ gbé sí ìsúkà rẹ̀ kòfin rheumatism gọ́gẹ́ ni mo lọ́nà nípa àsìkò min ààbà rheumatism pé ìfihàn gbé ara wọn bí wọ́n tọ́ǹfà ní fúnkún bí rheumatism yẹn ولا ندري الحال الصحيح أم لا يعني أهو عما بيض بي بإيراني لكن أصل أما يكتب تقول لنا بأنه ليس بالصحيح كده تزملني لأنه ليس عندنا دليل شرعي ولا حسي يدل على ذلك ده رجل للكافر من نفس القرآن الشرعي ولا حسي يعطيك أمله حاجة يعني تسمى رايو إن ومارا ń wọnú ara rẹ̀ kó bí ebi àbí oògùn èsì nìyẹn ìdílé ọ̀rọ̀ náà rẹ̀ wọ̀nyẹ láà tí ó sọ̀rọ̀ aláàjísì mi kò sí kankan tí ń sára ìdílé wọn tó ń yọ̀ǹda pé ń fún ọwọ́ èèyàn mẹ́rin ọ̀dọ́ rẹ̀ lẹ́sìn sí àmàlẹ́tọ̀ zèmíyà kò sí nǹkan màtílà kan tó jẹ́ ti ọpọlọ كان يقول بلغت ان الجسم يشرب هذه الماده كي عارف ara inflank tó wà ní ara irin inú rẹ̀ ń tọ́fà ọbí ha ilẹ̀ ń sábà ní pẹ̀lẹ̀ sọ̀rọ̀ asùlù ní ó jẹ́ pìlẹ̀ tó wà káwọ́ sí pé annaha mamnu'a kí wọ́n kọ̀ fọ́ láti lò kúrò wa kí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ na ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tó wọ́n na bìdẹ̀lẹ́ lè sàhí sọ̀rẹ́ láti rí ẹ̀rí tó fẹsẹ̀ rí lẹ̀ tó wà dàrẹ́ wáàdì tó dẹ̀ yanjú أن لها اتصال مباشرة بهذا مضمتز حتى ينتفع به ثاني يقول إذهرت كانت مهلوكني مضمتز من عن فعنفهم والله تعالى عالم السابعة ولا تجي الوعيد الشديد على من تعلق وترى اللي تلقى جين ولا بابين اللي تلقى تجمع سون كمانا كاسون كمرا بيون دي عدين كسوان وينا السابعة الوعيد الشديد على من تعلق وترا وذلك البراءة الرسول صلى الله عليه وسلم ممن تعلق الوترا ما بنكو سنتكم فجنبات به ما بنكو براء كسين تكون تعطيكم به بل ظاهر أنه كفر مخرج من الملة كفر من الملة وكفريني أولي مخرج من الملة يقول دون الإسلام باتباه أو يقول أبو الإسلام قال تعالى وأذان من الله آية وأن صدر توبا كريني announcement كريش شرع announcement قدر الله بعد ورسوله يتبدو صلى الله عليه وسلم إلى الناس سيوية يوم الحج الأكبر من قد ما في الحج الأكبر بعدك الثانية سيدنا ابو بكر الريدي حاج اي وافق على مدينة الإسلام هل وانا سيدنا علي كل يا علوت اي اي مكة من أرفع أن الله إذا با بريء من المشركين ورسوله إذا جلوبا تدشيره كسين فقط كلا وسبا كنت كسين فقط تدشيره كلهم وسبا أي نفس القرآن بسبب اي هي إيه؟ هو أنه آية قائدة نحو إلى من الله من المسلمين كف جرد بقدم تو عليه ليه يوم جمع جرور نبي يقول أو بيتو عن بسم الله لا بيه أي بسم الله رعماني رعيمي بجواني كسره بسم الله أبي رحماني أنا رعمان رحماني رحيمي ولا بيه من هنا بقدم عليه ليه يوم جمع جرور kọ́ wá ní kí ni jábìlá àwọn olùfẹ́ lò lọ́pẹ́ kọ́ wá ní kí ni nínú al-mushrikina wa rasulihi wọ́n bá fọ́ báyẹn ọba gbogbo ìsìlámù jẹ́nu lẹ́sìn kan gbé bẹ̀rẹ̀ nínú al-mushrikina gini wa rasuluhu bíi kìráà jayyida bí máa nà sahiha ó ní ọba sọ pé dájúdájú kò sí ọkọ̀ lọ́wọ́ àtòjíṣẹ́ pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ òjíṣẹ́ ó fi tìtẹ́lọ́ ọlọ́ọ̀bá ni kò ní fi tìpì tẹ́lẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ bí kò sí nǹkan ọlọ́run pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ àtòjíṣẹ́ wọ́n ti tó wọn pẹ̀lú which means kí wọ́n jẹ́ lójíṣẹ́ fún àwọn ìdílé wa ọmọdé àfọ̀rẹ́ lọ́wọ́ àgbẹ̀ jẹ́ máa ti tìlá kí wọ́n very very careful kó máa wọ àwọn wọ àwọn mo ti sẹ́kàlẹ̀ àti tí wọ́n jẹ́ mistake lókù ó di wa wallahu ta'ala alam lakin ta'ala adul ilmi àwọn táàmì sọ báyìí pé innal bara'ata gbogbo kò sí ní kànáàbí pẹ̀lú ẹ̀yẹn kọ́nà bàrá àtàmì ààbò sẹ́yìn kí iṣẹ́ tó ṣe àlékò kí ẹni kúrò nàlẹ́bí jáwọ́ lọ́wọ́ rẹ̀ iṣẹ́ tó ṣe nàlẹ́bí jáwọ́ lọ́wọ́ rẹ̀ kàkàwọ́ lè sallallahu alaihi wa sallam wọn pe mọ̀ngàṣẹ́nà falẹ́sìmìnà ẹni tó bá tàwa jẹ kí tó mọ́lẹ́yìn wa ayé ìtẹ́gbẹ́ kí tó ń tàǹsì ó bí wa wallahu ta'ala alam ó yí wa bí asámìnà ẹlẹ́kẹ̀ẹ́ jọ àbí hadu sawabu man kafa atinema min insan ọláti ń dẹfẹ́ tó bá kọ́ sí oúnjẹ wọn súnmọ́lé ni ìwé ni wọ́n súnmọ́lé ni tó wá já kú mo sọ fún wọn pé mo sọ fún yín pé mo lọ sí ilé kíkan tí wọ́n bá wọn ṣe bayan wọ́n ń ṣe bayan fún bíbélì bayan ìmọ̀ tí ìbílẹ̀ gbé lọ́bẹ̀ mo kàn rí ní gbọmọ ilé kéwìn mo kàn rí wọ́n á bèèrè àwọn tó ní ilé kékeré wọ́n ní ni awọ́rù ní kí wọ́ lọ ẹni bí wíyà fẹ́ balẹ̀ ayé ní kékeré wà láti ń gbé wa ẹ̀kọ́ ọmọ ní kìláàf wọ́n láti wùdí ọmọ yẹn ọmọ yìí àwọn ọjà kọ́ ọmọ wa a máa wọ tí mo ní wọ́n jà kó wọ́n gbà kọ́mọ ti sẹ́kùn mọ́ra lọ́wọ́ ní àmì ọ̀dà kù kí ni ẹgbẹ́ dákú àbájá kú àmọ́ àrèjà ajá tó sọ fún yín ìṣẹ́jọ́ náà yàtí ẹlẹ́kùn ẹgbẹ́ wa já ẹ̀rú àwọn náà tó bọ́ bẹ́ẹ̀ o ẹ̀rú ti ń bà wọn láti já kú àwọn àgbò bẹ́ǹtì ẹ̀rọ àmúgbó bá mú bẹ́ǹtì yẹn lọ́wọ́ dáadáa kó máa wo kó máa fẹ́ àwọn òyìn ló jẹ́ mi sùn mú kó máa mú bẹ́ǹtì lọ́wọ́ dáadáa mo bá bá já mo bá fún wọn àti ìbálòpọ̀ mi dúdọ̀rọ̀ lágbára ló mọ̀ sẹ́yìn bọ́ọ̀lẹ̀ lórí ọgbàgbà fún àwọn ọ̀dọ́ àbí ìlera tó máa mú lọ wọ́n mọ̀ mú bọ́ mọ́ àgbà lọ́wọ́ mọ́ aṣọ tí mo lò mọ́ fọ́ mọ́ tàtàkà ń bẹ̀ ó di wa àwọn ènìyàn ó bèèrè ìgbà wọn fúnra ẹ̀ ní wàá dẹ́rù bà wọn àlejò wa ni ẹni tó bá lè rí ìwà tó bá lè jà kó bí ẹni tó la gbọ́ kókó lórí ẹ̀rù ni ó lè wọ́n ní fún ẹ báyìí yóò di wàhálà mọ́ dàkú òhù máa dùkú wọn àrí ọkú ilé àgbòlé gbé ọdá wà lálẹ́ ó ní yé wa mo lọ́pọ̀ lágbára bẹ́ẹ̀ wọ́n ní báyìí lé àbí kò ní síbi lọ́wọ́ ẹni máa ní síbi lọ́wọ́ ó lọ́rọ̀ sí adam ni ó ní hayatu bi la mali ni hayatu mudilatun kalamu bi gẹ́rì láì mali sa yẹn fàbí wa in kuta za mali ni fa anta muhabbabu kawulu ka makbulu ka hukumu ka yi tuba. Ibi ba lọ́wọ́ àwọn ó nífẹ̀ẹ́ nílé ọ̀ká olùkọ́ mọ̀kúrò ọ̀rọ̀ tó bá sọ yẹ wọlé aláàbì sọ̀rọ̀ kí ọdún mẹ́sàn aláàbì sọ̀rọ̀ aláàbì sọ̀rọ̀ àní aláàbì ti sọ̀rọ̀ kí ọdún mẹ́sàn mẹ́ ó ní owó ti sọ̀rọ̀ ọ̀ká olùkọ́ mọ̀kúrò wọ́n àjájọ́ bá já náà yóò máa tẹ̀lé ó ní ìwà ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwà ọlọ́ba náà wọ́n á bẹ pé fọ́dún sọ̀wábùn mọ̀nkátà àtẹ̀lé náà ní ìsáàjì ولازم بفرني سعيد بن جبير ثم سعيد بن جبير تابعين كان عدل عدل ركبها جنتبه قولا يروني لكن هذا قول حجة عملة قال في دلوي في حجة انا بكي في حجة اذ قيل ليس بحجة اما كان بكي في حجة وكيف يكون مؤلف فضل الثواب دول يكون معاذ الله دي بيكون قصي من تميما الإنسان فيقال إنه إنما كان كذلك يعني خجاني يعني. لأنه إن كاد له من رزق الشرك فيقول يعني لعكو نجير يبو كل أكرر يبو فهو كمان أعتقه بل أبلد يعني لا يكون قروني بل أبلد ìlàkùnrin ẹbọ ni ó lágbára ju ìlàkùnrin ìkọ̀ ẹrú lọ wàhúwà min bábi kìíyàs títí àwọn pé sa'id ibn jubair tábì yìí tó fi kìíyàs ni ìmọ̀nà an kaba nafsa min ashirk gbogbo bá lẹ́yìn kankan ní ẹbọ فهو كمن أنقذه من رق جديد أقول قيروني لأنه أنقذه من رق الشيطان وحوى والحوى كل اقول ان ليس كون اتسانوني فاعدة اذكرت اذا قال التابعي تابعي نصره سيد جبير تابعي اذا قال تابعي لكم من السنة كذا يعني من السنة من كباي فليعتبر موقوفا متصلا اي ويقول مراد بي بسنة اي سنة الصحابة الصحابي بعد قوي من السنة انه السنة من كبائر kí á kọ̀rọ̀ ẹkú mọ̀kúfù ní pé mọ̀kúfù àwọn àfá àti ẹ̀ àwọn sàhábà ni mọ̀kúfù ìlà tó mọ́ra wọn wọ̀yẹ̀kú na mọ̀rábì bí mina súnna kí ó gbé ayé min súnna ti sàhábà ní súnna sàhábà àwọn yẹ̀kú na marfu an mursalan ọ̀dá gbé a marfu ni àmà mursal ni ìtìlẹ̀ fa'alu ilmi fi hàzà àwọn ní àfọ̀ onímọ̀ àwọn onímọ̀ àdìsí ni ní yẹ̀kú lórí eléyìí ó yẹ yìí بعض أم قال أما كانوا وعفاء سبايك إنه يقول موقوفا كن موقوفا والله إسماعيل كل ما موقوفه قبلوا لي صحابة نعم قبلوا لي صحابة عودي بعض قال يقول مرفوعا مرسلا آه، كبير كده مني لبعض هنا فلقوا يقول مرفوعا مرسلا ما موقوفا مرسلا مرفوعا مرسلا Hmm? ó ti fi ẹjọ́ tó kọsí lẹ́yìn yàgbé ní marufu àná lọ́pàá lẹ́bí lọ́sọ wọ́n ní marufu àn mursalan ó ti fi ẹjọ́ tó kọsí lẹ́yìn hmm? Nuruddin ìgbàlẹ́ fún wa mẹ́rin bẹ́ẹ̀ marufu àn lọ́pàá lẹ́bí amẹ́kúrò lẹ́bí yìí tábìrì ní ó kó ó di ó di والله تقدم والله عالم تقدم لنا أنه ينبغي أن يعني يفصل في هذا آه، حديث على جواجب يكيس العلم لي وأن التابع إذا قال مهتدا به في التابع لا صره يتبين شيء هجة فإنه يكون مرفوعا مرسلا هذا مرفوع أمام أبو المرسل أما إذا او في سياق غير احتجاج فلا وجود من سيارين هذا قد يقول قال إنه من باب موقوف موقوفني الذي ينسب إلى صحابي كتاب له صحابي النبي صلى الله عليه وسلم حتى في عبي ألاك أن كلام إبراهيم لا يخالف ما تقدم من أخلاف لأن المراد هو أصحاب عبد الله المسعود ملو أصحاب إبراهيم الناخي أني أمان كعوني أني أمان السعابي لمن أمان السعابي لمن أمان السعابي عبد الله بن مسعود أي أن كلام إبراهيم الناخي لا يخالف ما تقدم من الخلاء الكلاب أي قالوا لي جمازي لأن مراد أصحاب عبد الله بن مسعود بكل جاء أصحابهم به أو أصحاب عبد الله بن مسعود وليس مراد الصحابة ولا التابعين عموما حين تقول من الكي او صلى الله عليه وسلم او التابعين بقى والله تعالى اعلم يعني قريب بابي انت كنت تريد ملاك على تفهم الله بقى جميع كنا خرج والله باب تعتني باب تبرك بشجر او حجر او ناويما باب موال بركه على ديكا ابوك تكا ابي بيلو والله تعالى اعلم السلام عليكم ورحمه الله وبركاته قلوا وفعلك قلوا من قشنا فليس منا انتم قشنا واجه السنوة تتعوى تعوى في اجزام قالوا من قشنا فليس منا انتم قاسي لروبي اجزام يوكو سنوة يعني ìwé tí wọ́n tají jàjẹ́ ní ó fi hàn ipò ọmọ lẹ́nà ọmọ ọkà kọ́pì mù àbójú nǹkan wò ní ó di wà ó ṣẹlẹ̀ pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹni pé lórí gbogbo àwọn ní hizba ní islam hizba ní alamọbi maruf ní ayọ àwọn nìkan kí ẹ máa pàtẹ dáadáa kí ẹ máa ìtumọ̀ hizba ní hizba tá a máa gbọ́ yẹn alamọbi maruf ní ní ayọ àwọn nìkan ìtumọ̀ rẹ̀ nìyí. àbí wàá lọ sọ́jà gẹ́gẹ́ bí hizba wọ́n á rí ẹni tó ti ráyè tàbí àgbàdo green kan wọ́n kẹ́kọ̀ọ́ ọmọ mi rìn ọwọ́ àfọwọ́ bu nǹkan kálẹ̀ jáde wọ́n á kú sí olùgbàjẹ́. انتوا لك هي عين ما هذا يا صاحب الطعام ما هذا يا صاحب الطعام أقول إن جيك لي إني أصابت أصابت السماء واني أجلوك الذين ألا تجعلوا أن فوق الكيراء والناس ويكون كل إتباع جيد وهاكو فلهي ثم هاتفهم يا بابا باو ويكون بتكبر من قشنا أنتم بس واجبون أنتم واجبون ó di wa gbogbo gbàdúrà mẹ́ta yẹ ìsinmi ó di wa Allahu ta'ala alimẹ ó ti kó sínú ẹ wa alaikum salam. ṣé ìyàwó máa ń darí sí ní láti sí ilé ẹ̀kọ́ máa ń sí ọ̀nà tó ń lọ ìyàrá rẹ̀ jù àti pé wọ́n fi ìgbà tó jọ náà wá rí ọmọ kan tó ń tó ń tó ń ìgbà tó jọ ọjọ́ rẹ̀. kọ́ gbà lọ́wọ́ rẹ̀ kọ́ gbà lọ́wọ́ rẹ̀ ọmọ ẹ kọmọdé kọmọdé kí ó kọmọ bí bàtà yẹ lọmọ òdì mo ní wọn ti alájà bí wàhálà mi ní wọn wà nílẹ̀ yìí àkànnà àwọn èèyàn wà nílẹ̀ yìí ọmọ rẹ wà ń sè room class bí wàhálà ní kan fíjọ́ ti bọ̀ ní ẹ̀mọ́ pé gbogbo wọlé ní wàhálà alájà bí jẹ̀rọ amù ní àwọn amù wọ́n á bẹ alájò wábí jì ìmọ̀ mọ́tò wájú yìí pé ọ̀nkù mi ni alájò wábí mi ìmọ̀ mọ́tò ní àyàn bá wábí nígbà tí àmì àbúdáhàn kò ní kí wọ́n ní ẹni báyìí báyìí báyìí ọ̀nkù mi ni ó sì mọ́ máa dùn kankan ọmọ àdúgbò alájò wábí wọn ni ah ìyá mi tó mú wáyé lágbára ní ìmìtí máa yẹlẹ̀ àmúlẹ̀ sílẹ̀ ni ìdílé aláàánú ọ̀sán ó dàgbà láti sílẹ̀ láti gbogbo àwọn ọmọdé àwọn ọmọdé yẹn lánàá àwọn sílẹ̀ torí tiẹ̀ lọ́bẹ̀ ga ju gbogbo àwọn ìtàwọn yòókù náà lọ tí wọ́n fi mú àwọn fi yíw lẹ̀ àwọn fi gbogbo àwọn yòókù lẹ̀ mi àwọn nǹkan báyẹn kí èèyàn fi wọ́n lẹ̀ àmọ́ kí èèyàn má ti kún láì ṣe ojú ìmọ̀ wọn láwù tá a la àlà náà tóbi mọ̀ngàtì àná fẹlẹ́ sí mi nà. Àlẹ́ ni lọ́mọ yìí. Àlẹ́ ni lọ́mọ yìí. Ah, ọ̀nà mọ̀ sọ́kún mi ọ̀mọ ní sẹ́ ní ìmọ̀ ẹ̀mọ̀ yìí kó dúpọ̀ àwọn jẹ́nà àbí kìí ṣe mùsùlùmí o àṣà ìgbà pé òun ọ̀mọ yìí ìyá sílẹ̀ báwọn bí o fèmí ni kó òun ọ̀mọ yìí ẹbí màá mà àbà ṣé o lòrò dé ó di yẹwà bí wọn láàyò mí náà àdókùn kò lè láàyè kiri láàyè kò sí kò sí kò ní mọ̀ nìlára ni ó di ó di níyẹn wallahu ta'ala alam náà báyà kọ́ lọ́wọ́ fún <laughs> inú tó ń bí àwọn ìlà rẹ̀ ọgbẹ́ni tó gbé lóde. náà kọ́ náà kọ́ ọ̀rọ̀. Hmm. ẹgbẹ́ àmìṣẹ́ tó mọ́ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ìsìnkú. wọ́n dáhùn pé kò àfàmìṣẹ́ tó lébi láwọn ìjọba ní àti báwọn ìṣẹ̀lẹ̀ láti tó máa tẹ̀sẹ̀ nítorí ọ̀dọ̀ nígbà náà ti mú ọ̀rọ̀ ẹ á sọ fún wọn pé èmi ń sáàbò mú lọ kẹ́ẹ̀jì tábàsùkọ ẹni ìlera ìwà tó ìtúnjìlá agbára ti lọ sí ìlú sọ content ni alẹ́lájú ọjọ́ ìsìn gbéra ó ti wà ní advance class ní àwọn advance class ó ti fọ́ fún ti lọ ọjọ́ kẹrin oṣù tó ń bọ̀ ní ó ti lọ bí ìjọ tọ́sí làwọn advance class ọ̀rẹ́ ìgbà máa máa wà nù wọn nígbà wà nù wọn máa wà wọn àmọ́ tí máa wà nù wọn ó ti sùn ó ti yé náà وعليكم السلام بالله Ibi ibi Kùrán ní ilé ike tó jẹ́ àdúrà. ní níbo mi ọlọ́run ti pè ní àwọn kan ní ọlọ́run ṣàdúrà. Dábẹ́ ti gbogbo wa ní alẹ́ náà fún. nígbà wọn bá fi ibìkan mọ́lẹ̀ wọn náà sì pèlè ìrọ̀ wọn bẹ̀rẹ̀ wọn bá fi lè mọ́lẹ̀ wọn bá lọ gbígbà dùn wọn lọ bẹ̀rẹ̀ gbà pé ìṣòro kan yẹn kí ni pòlíṣàn wọn tó sọ àti kí ni wọn tó sọ yẹn. wọ́n ti gbogbo kùrán kọ́lé yẹn fi ìsàdúrà ṣẹ́gun ibi tí àdúrà ní kùrán yẹn fi ìsàdúrà ibi tí màá ṣàdúrà ní kùrán tó fi ìsàdúrà òun ti ọlá kùrán tó fi ìbẹ̀ náà bá ní kí n tọ́wà ní kùrán yẹn ló fi ń bẹ̀ lọ́wọ́ ó di bí irú sẹ́dù mọ̀tàlá àti nìsí lẹ́ẹ̀mẹ̀wàá lọ́n síbi láwọn tí wọ́n ń pè àlùkìyàmọ̀ ní wọ́n wailun yawma idhin lil mukazzibin wailun yawma idhin lil mukazzibin ó di nkí bá ń kà sẹ́dù mọ̀tàlá àti ìsàdúrà kéèké ìtumọ̀ tó wà ń bẹ̀rù ìsàdúrà ó fi ọlá sóra yẹn ìsàdúrà náà lọ́n gbàdúrà bóyá ni wọn kò yọrọ ọlọ́run wà nínú zimu kùránì máa wà ṣèkọ́ àmì wọn rahmatul عن سبحانه نزله عن سبحانه القرآن ما هو الشفاء ده جوزها ورحمة قاموا مني دفع ما التابعون من المكفريين سوى رغبة بباوة وقرآن وقت القرآن حتى من لم يهتم القراءة صدق عن التابعين كفر ما رضاهم يعني أن لما يقولوا في القرآن أراه كنت أتكلم من نوال أدري أني أني صحة عن التابعين القفيين إذا حدث لهم أمر فقال أمام قبل ثلاثمها القرآن جو اسمعوا وقرأوا القرآن وهم في رحمة الله ونسوك على لهم حتى الذي لا يغسل الكراع قد ينسمى القرآن كي ونوع في جخوية ولا بلو الشيخ الشيخ الإسلام الكيمياء قالوا له بدأ يقول قالوا سنة أصلوائنون قالوا له بدأ ودي له الشيخ الإسلام يا رحمه يقول حبرون بكينا على القرآن ترى خذي اي وانا في بايك ولا وصلني شكرا كل الانسان كوني كل النساء آية 35 هو أراني يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه وسيلة وجاهدوا في سبيله إلى لعلكم تدعون نفي كنت يريد أن يقول لك القرآن قبلها يا أيها الذين آمنوا اتقوا الله راني أسألهم بني يا طاير الله وابتغوا إليه وسيلة ẹni ẹ̀wọ́ atẹ́gù wọ̀ sí ìlànà ọlọ́ọ̀bá ní inú kẹsìlẹ̀ àti gbogbo àwọn afẹ́ àsúnà sí pé gbogbo iṣẹ́ ló ń pè wọ̀ sí ìlà ìbẹ̀rẹ̀ láti rí rí káwọn ìmọ̀ fowó àdúrà sílẹ̀ wọn sàárà ni ìsílẹ̀ ni wọ́n ń fi ọlọ́run tọrọ pé ọlọ́run mú àwọlá sàárà dà sí yìí o àbùkàbírì lórí gbọ́ àtìkágbó ilé wọ̀ sí ìlà ẹgbẹ́ ẹgbẹ́ gbowó lórí nǹkan kẹfà ẹgbẹ́ kọ́ àwọn èèyàn dé àwọn afọwọ́lẹ̀ ẹgbàá أولي وابتغوا إليه وصيحة ما أولي وابتغوا إليه أولا أتقوا gbogbo sẹ́ẹ̀rì gbogbo ní àkùnrin sẹ́ẹ̀rì ọ̀nà àjọ àtìgbò yẹn àfitínà ti lọ́wọ́ lórí ẹ̀fẹ́ ẹ̀mẹ́fì nǹkan báyìí ti àtìgbò ńlẹ̀ kí ní kẹ́rì sábà òkú ẹ̀rọ nígbà sẹ́ẹ̀rì náà ní kẹ́rì ní ẹ̀mẹ́jọ jẹ ara o bí ṣùgbọ́n àwọn fẹ́ ẹ̀mẹ́fì yẹ oúnjẹ fún mi tàbí ti bàbá ó di yé wa mo ti lọ ẹni yẹn kan wọ Sheikh Albani rahimahullah inú àlámà mẹ́jọ tí ó wa tí ma fi dá bíbí àmà náà ni tẹkìrì máa àtìlẹ́kà òṣàrẹ̀ nkí ọlọ́wọ́ bàbá níbi ìṣe ní ọkùn kí wọ́n fẹ́ fi wọ́n dá sí tẹkìrì máa àtìlẹ́kà òṣàrẹ̀ wọ́n wọ́n tẹ́gbó ilé ìwọ̀ sílà ẹ wá sí ẹ̀rí kẹ́bi tẹ̀gbó gbogbo ń tán kiri sí ẹ̀rí sọ̀bẹ̀ àyàfi dábàá yín láti ṣe kí ní ilé ìgbìmọ̀ wáyà ẹ̀ mẹ́tìkì báyìí ṣe ìjàmbá yìí kọ́ńtà akẹ́kọ̀ọ́ aṣọ fúlọ̀ mi lọ́wọ́ láti fúlọ̀ mi lè bá mi kú jù kú mi ọlọ́wọ́ bá mọ́tà wọlá kọ́ńtà mi kú jù kú mi ó di lọ́ fà á sábà àwọn fa ìmáàmù Malik ìmáàmù ṣe gbogbo pátá ọ̀sọ̀ pé yíyẹ bá kẹ́kọ̀ọ́ àánú náà bá òkú ó di yẹn wallahu ta'ala alam ìgbà sọ fún yín pé ẹni kàrí nà ẹni kàrí nínú sọ fún yín ọ̀rọ̀ sáàzù tó sọ ulama ó man lam ya'rifu ikhtilafu ulama lam yashmul ilm ẹni tí a mọ ẹ̀yà kanú àfa tí wọ́n mú nǹkan àfa ìgbà àfa ìgbà ìgbà àti gbóòrùn gbáǹkì ní fíkà ṣé màá ó lè ní àbọ̀kù sí gbóòrùn kiri gbáǹkì ní kiri dẹ́kọ̀ ó di yé wallahu ta'ala àlọ́ náà ní wáyà yòó ṣe bá bẹ́ẹ̀ náà ni. yā ayyuhal ladhīna āmanū ittaqullāh وابتغوا إليه وسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون أيوة صد ما يدفعون نعم هذه ما إلى هذا يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه وسيلة كما استعلاء بالكون يستعلاء عليه وبيعود ومي وابتغوا أولي مكن بلاه أولي أفا جميل بطاك الشيري وبيري لين مصور كشاء الباني رحمه الله الله كوكب باي ثم تنك أكام الجنائز ثم كم جواب لي دلموان àwọn kan yìí lẹ́mọ̀ fi bá bí i àmà gbogbo ti ṣáàrí ọlọ́wọ̀n bàbá níbi ọ̀sọ̀ pé ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ẹnì kan máa ń fi òbí wọn sí pé báyìí nìkan ṣe dáa ni àti bá níbi lóko ìdáni ẹ̀sìn yá arahman rahimi mẹ́ta mẹ́ta alẹ́ rẹ̀ àmọ́ ẹ̀sìn aláwọ̀ pàrọ̀gọ́rọ̀gọ́rọ̀ tó yóò sọ fún kásìbọ̀gọ́rọ̀gọ́rọ̀ ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ wọ́n kúrò láàkín bíkẹ́rà kẹsìrà ẹ̀yẹ̀ wo gbogbo nǹkan mọ̀ sí ìsìlámù ẹ̀sìn ọlọ́ọ̀bà mi. واذكروا الله كثيرا عفا عبد الحكيم سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله في 15 هي نوية 20 لم نوية يا مستين هي مستين مستقلق نوية 15 لقلق أما الآن أجي 2020 كانوا بيري ولا كانوا بايا ونقع على 20 لي أنا بني أجي قال أبو أكيد كل الله مقال وقال كما ما نتعني وانت وانت وانت كل جميل منها ilé ẹni kọ́sí gan àti parí rẹ̀ ó ní mọ́ abígbà kí ni tó lọ́ọ̀bà mọ́ ọgbà bí àwọn ọmọ ilé-ìkí wá nígbà mílẹ̀ kí n ma tí àwọn àfáà bá gbà kọ́ wọn kí ló bá ní tó máa ń tún san wọ́n ní ẹsẹ̀ subhanallah tàbí wọ́n kàn ní subhanallah tàbí tàbí tàbí ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n ní ẹsẹ̀ alhamdulillah tàbí wọ́n ní alhamdulillah tàbí tàbí tàbí ọ̀pọ̀lọpọ̀ yẹn ọdí ọdí ọgbọ́n ẹgbùn mẹ́bí wọlá ọlọ́run kó sí àdúwà rẹ̀ náà mú igi ọ̀ Mm kálọ̀ tó yìí. Hmm. báwo ni ètò ọmọ àbá ikú bá ìfẹ́ sàn ẹnì kan lọ́kọ́ dé wọ́n á ti ìdíje sàlámù ní wọ́n tẹ̀lé náà wọ́n á dé ìdíje lọ́rọ̀ sàlámù ní lọ́rọ̀ kára ìdí. sátọ̀dẹ̀ wọ́n á sílẹ̀ látàlọ́ sí láti fi ìdẹ́ǹtì láàrin ta sí ní sàlámù mo sáré pé mo pọ̀ wà sí ọ̀pọ̀lọpọ̀ wọn sẹ́ńtì hmm. ní ìlú ìṣẹ́ wà lóyìn àbúrò ọ̀bá tẹ̀lé pọ̀ torí wọn ka ọ̀rọ̀ ìkúmẹ́lì sọ̀rọ̀ ìfẹ́sẹ̀ ní mọ́kà. ẹ̀yin náà bí igi ọ̀gbìn ti bẹ́ẹ̀ kẹ́ẹ̀sì ni ọba ti báwọn bí igi ẹ̀mọ́ ẹ̀sìpọ̀tà wọn yẹn ni wúlò màgbàlá wọn in fact wọ́n ti bí wáàzí kọ́lẹ́ẹ̀lì wáàzí àtàbílà kí ni níbàdàn níbàdàn fún Ìbàdàn láàdì àtàbà eh, Ismail ọmọ àbúrò ọmọ àǹtí Amiru wọ́n jọ sí kéèkéé fún ìdíjọ sí kéèkéé pẹ̀lú àfà ìjìnlẹ̀ Nadimudin ọgbẹ́fẹ́ ti fi sí mi wọ́n fún gómìnà sàdúrà ó fi ṣe ìwádìí yóò fi ten five minutes kí gbogbo àwọn àfà yẹn ní two minutes ọgbẹ́ bẹ́ẹ̀ lórí bàbá wa ní amúlógún bàbá wa ní yabadi bàbá wa ní kéèfì àkè àwọn àfà wa ọlọ́ọ̀kọ́ fún àtàmù wọn finish ó ìyẹn yẹn àfáà gan rẹ̀ nípa tí wàá débi owó ẹ máa gbowó ọ̀pọ̀lọwọ́ kùránì ọ̀pọ̀lọwọ́ àdúrà bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọwọ́ ọ̀pẹ ọ̀pọ̀lọwọ́ síkàtó ọ̀pọ̀lọwọ́ ẹ̀yẹ́ ẹ̀fọ́ àwọn èèyàn ẹni bí ìyẹn ló lọ tó wọ́n fún gbogbo kan lẹ́wọ̀n ìlú ìrìsẹ́ tẹ̀lé rẹ̀ nígbà ní ẹ̀ ẹ̀ ti tọ́ bẹ̀rẹ̀ lọ́pọ̀ yìí ọmọ ènìyàn máa rọrùn ni nígbà tẹ̀lé Bẹ́ẹ̀ni wọ́n gba wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ̀. Wọ́n bẹ́ẹ̀ ní fẹ́rẹ̀ kó máa náwó fún kúrò gaba yìí. Ẹgbẹ́ one Ó di ẹni tó bá ní kò ní Ó dá báńkì. Ó ń tẹ́ fàá nìyà fáà a yi mitin a fa ala sa yi tọ wọlọmọ wa yi gba yi. wọ́n lè nìkan ló ní wọn náà di lọ́wọ́lọ́wọ́ o bá dùn kó o bá dùn o di ní òkúta bí yìí o òkúta bí yìí o lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ wọn o sáfẹ́ rẹ̀ ló bá dùn o pé tó ń jẹ́ tó wà náà àbúkọ̀ lọ fún pàdé ọ̀rẹ́ ìṣòro ní ẹ̀lẹ́ lọ́sẹ̀ fún mi ah, nǹkan bò àmọ́ ló ń yà ọ́ ó ti lọ nínú owó tó tọ̀bẹ̀tọ̀ ra fún ah, àdúrà sí ilé ìgbà tí wọ́n lọ́wọ́ ní nígbà tó kó o má dùn pé òun ah, ò ní kọ́kọ́ bọ̀ wọ́n tí ó yẹ òbí òun gan ní ọjọ́ tí òun ò ní rí bí ìgbàlẹ̀ nígbà tí àwọn ọmọ bá ti lò ó ẹ sọ pé ìjọba mú ìbò ní kéré ìjọba mú. bẹ́ẹ̀ni wọ́n ní ìyàbálò máa di ìyọ̀mọ́ àwọn agbọ́n nífẹ̀ẹ́ rẹ̀ o wọ́n ní mẹ́rin o àti ìgbà àgbọ̀dọ̀ pé fún àwọn tẹ́lẹ̀ fún ìpàrẹ̀ ìtì nìyí ẹ̀nà wọ́n sí wọn ní ìjọba náà wọ́n sí kò nífẹ̀ẹ́ rẹ̀ gbùngbàmáyìn ó di gbùngbàmáyìn ṣe tọ́ọ̀nù ọ̀tá wa ni wọ́n ti mọ̀rọ̀ kan wá àwọn yóò ti wá ọ̀nà míì jẹ́ solution fún ẹ bá ń so event wáàzí bẹ̀ tí wọ́n rí àǹfààní bí wáàzí ẹ̀ ń bẹ̀ tẹ́lu bí one hour fẹ́ fi wáàzí mo jẹ́ solution kí kó gbọ́dù one hour lọ kó jẹ́ àwọn onílà abẹ́rẹ́ ìfẹ́ṣẹ̀ tiwọn àwọn magreth òní káìlà wọn ní kí zoor òní kí ẹni magrib gẹ̀ẹ́jì kan wọ́n fi kí ẹ̀yà ni òní wá solution wọ́n wá solution kí o wọ́n rí kún sẹ́lẹ̀ àbẹ̀lẹ̀. àwọn afárí ní sẹ́yìn ló ń sìn lọ wọn náà oúnjẹ olóṣèlú bá wà jẹ omi fi báyìí àti àwọn ti di ọ̀rọ̀ yẹn ẹ bá wàá bá bí ma ọlọ́pàá ti mú ní ṣe ṣe lọ yìí máa bá ti jọ ìjẹ ní sáré ní bẹ ẹ wá wọ ẹ bá ti bí ma ọkọ ní jẹ ọkọ tó máa wù ọkọ tó ń tẹ́lá pé ọbẹ̀ tó dé ma lẹ́yìn ìgbà náà bá ti àjọ àwọn mọ́sálásí àwọn ìlú náà ṣe wọ́n wá gbọ́ àbújú máa ń tẹ̀lé wọn náà ni a àwọn ilé ìwọ̀n ti owó yẹn ò tiẹ̀ sí owó yẹn ẹ̀rù bàkan máa yàn mùsùlùmí kẹlẹ́ fún máa lọ sí àjì wọ́n ti àdúrà ìkàlẹ̀ máa kiri kan ìdí àtàkùn wọ́n ti mọ́ torí wọ́n ní kó dúró gbogbo ẹgbẹ́ ní ìfẹ̀kọ́ náà wọ́n ti ọwọ́ o ìjọ́kù rẹ̀ sí gbogbo àpọ̀ kan mẹ́ gbogbo àwọn ọ̀dọ́ gbogbo àpọ̀ kan mẹ́ kó máa kó máa kó jáde bọ̀ wá kéèzì áàfì ọ̀hún tó bá ní àfá ẹ̀rọ lẹ́tífì ẹ̀tọ́ àwọn èèyàn yìí wọ́n tó àbẹ̀lẹ̀ ìlú ìbò ní pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń tó fún wọn ní fáwọn apá yẹn. lẹ́nu wọn lẹ́nu wọn tó fẹ́ gbà nípa ìjẹ́kẹ̀ yẹn nípa wọn ń jẹ́ àwọn ọ̀nà. nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹun lọ́jọ́ ń ṣe yẹn fáwọn apá yẹn ń ṣe ní wọ́n máa ń dùn. wọ́n ti lọ ní máa ń dùn ní wọ́n bá ti kọ̀ lẹ́bẹ̀ẹ́. tí wáyé pé tí wáyé pé tí wáyé pé wọ́n rí pé kò sí àǹfààní ẹ̀ka táwọn arìnrìn jòkó yẹn wọ́n láyà ìjágbó ń ṣe wáàrí fún wọn tí wọ́n rí pé wáàrí tí wọ́n rí o ó ti àǹfààní ọkọ ó ń ṣe àǹfààní fún pàtì ìyàwó nínú àwọn wà ní ọkọ alọ́bí ìyàwó kan yóò ní ẹnìkan wá ní ìfà ìfẹ́ káàkiri ní tọ́pọ̀ ìyàwó yẹn ìka tí wọ́n sọ yìí àyè máa tí wàhálà bàbá ẹ̀fẹ̀ ní ẹ̀ máa pílẹ̀ fún ìyàwó yìí bí ìsìn ẹgbẹ́ tí wà ní ọmọ fún táìmù fún fún táìmù ìgbà àsìkò ọmọ fún mẹ́wọ̀n bá ní kí àfá kan náìbù ìmáàmù kẹta fún kó sí wáàzù bá ní ara ọ̀ kí àfàtáì àfàtáì mi àfàtáì àmíngò òun ní kó sí wáàzù mc kòtẹ́lọ́rùn ó ní ara ọ̀ yìí mẹ́jọ wáàzù àfáà ní à kí ni a pàṣẹ fún wa bí wọ́n lọ́pàá mo ní pé ní àfà òṣàlù òṣàlù ní pé àtàkáì ní kójúkójú wa sí wáàdì wọ́n dá tàbí ẹ̀mí ẹ̀rí láàrin ara wọn àbíkí àwọn ọmọ àti ètò ó gbé fún àtàkáì kó ṣe báyìí nínú àgbé bá kọ̀ọ̀fà àti àwọn ètò aláàkọ̀ ọ̀fà mi ìlú wájú kò fún òun máa ti báyìí wọ́n gbé kéde ní ìgbà láwọn wọn kọ̀ mí létí ní twenty minutes twenty minutes twenty minutes. wọ́n bá wọn lọ sí nígbà mo tún bá lọ àfẹ́ àtẹnu tó dúpọ̀ nílé mi ní analog analog ìdálò ní analog bá tún bá lọ mi analog tó analog kò sára àwọn èèyàn balẹ̀ báyìí ìdálò. ẹ̀rọ kan wí ní ti pẹ́jú bá gbowó lọ́wọ́ gan-an nínú ìdùn alọ́ lóde kan rí bọ́lá fún alẹ́ program yìí pọ̀ ní pé 11 aláṣọ ìlú bàbá ọlọ́mọ ẹ̀ka yàrí bàbá oníyàwó kan yàrí kàmíù ẹ̀dàkù ẹ̀dàkù ẹ̀dí ká náwó ọmọ sọ pé yà ẹ̀fẹ́ náwó làmà fi pè yín bí ẹgbẹ́ olọ́ wa ẹ̀dá náwó nígbà tí mo sọ pé ẹ̀rọ anáwó ẹ̀náwó bàbá ìbá ọlọ́mọ ti kò tó kọ̀ ẹ̀dàkù àmì ìrọ̀lá kẹsì wa káwá náwó kò sí alimi ẹ̀gẹ́ máa wà mbẹ̀ kọ́nà kó sànù wa lẹ́kọ̀ọ́ mọ̀ káwọn náwó wọ́n ni wọ́n ní àìfẹ́ náwó làbí mọ̀ owó la àwọn mọ́kàtà ní gbólọ́ wa ọmọ ìtù akádáwó ó lè tó kó ní pé nígbà náà ni yóò bá lọ́wọ́. lórí èmi ó rò pé ọlọ́ọ̀ máa ń pè é kí ẹ̀ máa ń kó ìlú lọ sí ọ̀sẹ̀ náà tí owó lẹ́yìn lẹ́yìn sí àní wọ́n ní. nígbà tó ọmọ náà ní ìgò ní sọ òkòrí olóòjìdí tàbí àbí tọ́jú ọmọ tó ọmọ bá ṣe ìjà tó ṣe náwó ọgbẹ́ kan òun ó náà kàn fà náwó yẹn. èyí tí ọ̀fẹ́ ọ̀ bá pè gan ni wọ́n bàjẹ́ wọ́n fẹ́ kẹ́ ẹ̀ pé wọ́n ní àwọn oníyàwó gan àwọn náà fẹ́ láti àwọn wọn àmọ́ ẹ̀mí kó kọ́ kó jí àpò wáàzì lọ. ẹ̀yin náà ẹgbẹ́ ìmọ̀ lọ ẹwà òsùn ló ń ṣe wáàzì yìí wáàzì ẹgbẹ́ wọn fi ten minutes ṣe wọn fi five minutes ní àwọn èèyàn ní àwọn èèyàn àwọn bàbá alámi gbogbo ìgbà alágbàjẹ. wáàzì ni ó yẹ kó sì wáàzì àwọn èèyàn káwọn èèyàn dáǹfà nílẹ̀ ẹlòmíì ọ̀sẹ̀ wáàzì kan jẹ́ kan ní kàkúrú wọ̀ láàyè ọ̀rọ̀ ìmúmọ́rántí ọ̀rọ̀ onílé olóńgbò tó máa sọ fún yìí àwọn òṣìṣẹ́ ìmúlógbò tí gbogbo ẹgbẹ́ fẹ́jà ní pé bákan ní wọ́n láàyè ẹ̀ sí dáadáa nígbà tí wọ́n bá yẹn fẹ́ sọ̀rọ̀ olóńgbò yìí ní wọ́n láàyè sí dáadáa ní wọ́n fẹ́ sọ̀rọ̀ wáyé àwọn agan tí a ń sí dáadáa bí ẹ̀kọ́ ní láti jì kámọ̀ sí dáadáa ni àmọ́ ẹ̀ bí kò kú kálá sọ̀tọ̀ ẹ̀ pé òun náà ti lẹ̀ kálá sọ̀tọ̀ ní kólò fífi ìdánikólò àwọn adé àwọn alọ́nikòsí wọ́n ní òtútù mú olóńgbò kí lọ́kàn wá pẹ̀lú òtútù mú olóńgbò ìlọ́gbẹ́ bẹ̀rẹ̀ yẹn ni pé bẹ́ẹ̀ ìsọjá rẹ̀ ti bẹ́ẹ̀ òní làbá tí ìfẹ́ òde òde nítorí nìyí orí wà nítorí ẹ̀bọ̀ mọ́ rántí mama Najimudin mama Najimudin nílé yìí ni àfà nílé yìí mama Najimudin ọgbẹ́ nílé yìí dàbí àwọn àmì yáàjì àwọn àlọ́ bí kúmọ̀ bàbá ìsìlámù bàbá ìsìlámù ti kà á sílẹ̀ yìí náà ń dàbí. lẹ́tọ́sì máa àìsíjọ́ amẹ́sà olóògbé ní yáàdì pẹ̀lú yàrá wọn tó ti fi ìmọ̀nà ìdílé yìí. ìmọ̀nà ìdílé mi máa ń sọ̀rọ̀ yẹn wọ́n ti wá sí yẹn wọ́n á ní ẹ̀yin obìnrin kò sí tọ́ka yín pẹ̀lú kúndé ogójì ọjọ́ kẹtí ká gbé àkàrà kẹtó máa kírun o gbé dáhàní ọba àti lẹ́sìn ẹ̀yìn ọ̀sẹ̀ méjì ìjẹ́yìn bá dá ẹ̀wẹ̀ kí lè máa kírun yín lọ́yìn lẹ́yìn kan wàhálà tí mo yá dùn ó ní àà ah, àmì ìgbò wọn bẹ́ẹ̀ tòun sí báyìí ó ní ti five days ni àjọ̀wọ́n ti dáhà ti bí oṣù méjì lẹ́yìn òun retí kíkọ́ tí mo ti dákàrà ní owó kéwù tí wọ́n tẹ̀sí ní ẹ̀mọ́ mẹ́rin pé kírísítẹ̀nì obìnrin gba ìsìláàmù ọ̀rọ̀ ìgbò wí ìsìláàmù tún di ẹ̀tọ́ ẹ̀kúkọ̀ láti wà náà ti mọ̀ ọ̀kẹ́ títà ọdí ìsìláàmù tún di ẹ̀tọ́ ọmọ wọn ti dá wọ́n á sí ìmọ̀ àti àǹfààní gan bẹ́ẹ̀ wọ́n á sí ìyá bóòlù bẹ́ẹ̀ sàwọn ẹ̀rùn òjò ẹ̀ nípàdé lè dáhùn mọ̀ ní pé àbí mọ̀ ó dìgbà dáhùn bá ṣègúdì ọjọ́ dáhùn bá ní àkàrà wọ́n ti gbé ìṣẹ́ òyìn lọ́tọ̀ òyìn láwọn tó máa kírun láti bí ẹsẹ̀ méjì láti ìfó pẹ̀lú ẹ̀ ẹsẹ̀ méjì rẹ̀ jẹun ti dá bóòlù àwọn ọmọ yẹn mo ní kò ní ìdíkò bẹ́lọ́ ọba kọ́lọ̀ kọ́lù ọmọ yẹn ọ̀pọ̀ lọ́sìlá àwọn ọmọ yẹn ń ṣe àǹfààní tí obìnrin ọba jáde wá sọ fún wa ànímọ̀ ó ní wà kúti lọ ní ẹni mọ́ sí wá sí ibìkú mọ́ káìsì àfi àti bí káwọn sàlẹ̀ mọ́pàdé àwọn méjì mọ́pàdé ara wọn àti kó sí wá sí fúnra àwọn olókọ́ àlẹ́ ẹ̀kọ́ lọ́tọ́ fún wa ní bí àfihàn ìdìmọ̀ ní ẹgbẹ́ tí wọ́n ti sùúrù jù lọ́wọ́ bá ọlọ́wọ́ sàmù aláìsàlẹ̀ kẹ́ àmọ́